بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وأصحابه ومن يوم السلام عليكم ورحمة الله وبركاته زكاة الزروع زكاة الكون دندلونا من الأموال الزكوية أسألوا عليكم أنه طلع الله في كريم ومما أخرجنا لكم nínú ọ̀hún àti níta mú nílẹ̀ ìtọ́ka ni pé ìtàkà oko lágbàdo náà lọ́dọ̀ ni. Bàbá yọ ìtàkà oko jọ ọ̀rọ̀ láàyò. Àwọn ọmọ ìlànà ìgbìyànjú kálẹ̀ ó káyì láàrin tó sún ẹyọ kan ọkà wọn pọ̀ pẹ̀lú pé wọn máa wọn wọn pọ̀ ní tẹ́lẹ̀ ẹ̀tọ́ bá jẹ́ zaka òkú yìí gbogbo àwọn kan tó ti pa lè tọ́jú tí ò ní bàjẹ́ kò sí súnlẹ̀ kò sí tọ̀mọ̀tọ̀mọ̀ kò sí akílẹ̀ gbogbo àwọn. ဖြစ်ရောပါလို့ဆိုတာဒါလူရဲ့ဥပဒေရတာကလေးပဲ။အဲဘာသာဆိုတာတော်ဝင်လာမှရုံးလို့ရောင်းနေတယ်။တော်ဝင်ခါကဘောရောဆိုတာဒီကောင်။ဒါဆိုမှသူလူရဲ့ဘာသာတရားဆိုတာဘယ်လိုကြီးအစီအစဉ်လဲ။ဘာသာရဲ့တော်ဝင်ဒီလိုလိုလာရော။ဟင်းဒီကြောင်ဆိုတာဆိုတာ pẹ̀lú tí ọba tó sáńsọ̀tò àwùsọ pé kò sí sọ́dà kan rẹ̀ kí wọ́n á lọ sáńsọ̀tò àwùsọ ìdì márùn nílá tó ṣe déédéé three hundred sọ̀rọ̀ sọ̀rọ̀ ọgọ́rùn-ún mẹ́ta tòlù pé sọ̀rọ̀ ọgọ́rùn-ún mẹ́ta yẹn tàwa nípa sọ yóò jẹ́ eh, one thousand two hundred lójú òun ni. àwọn kan nínú wọn àtàgbìyàn tí zaka tó lè wọ yóò tó tí hundred sọ̀rọ̀ tó ṣe déédéé one uh, thousand two hundred mọ́tò sábà mọ́tò náà mọ́tò yẹn èyí tí àgbẹ̀wò mílíkì méjìlá àbẹ̀ àgbẹ̀wò mílíkì mẹ́rin ti máa bẹ̀rẹ̀ nínú rẹ̀ tá a máa fi wọn zaka yẹn sọ̀rọ̀ eléyìí ni gbèdéke tí ọ̀rọ̀ wọ́n bá tó àwọn gbèdéke yẹn gbogbo táwọn sọ yìí á yanjú rẹ̀ nígbà ọba dọ́là ni wà á tó lọ akọ̀wé ìyá òun àṣọ ẹ̀tọ́ ọlọ́run ọba zàkà owó yín ẹ̀yọ́ níjọ́ tẹ̀ bá kórè òkò ẹ̀rí níjọ́ yẹn níjọ́ bá kórè yẹn náà ni á ọlọ́run ọba yọ bẹ́ẹ̀. kí láwọn ayọ̀ ayọ̀ ìdákẹ̀dá mẹ́wàá tí màá sákọ̀ tó sì sàmọ́ والأنهار والعيون oko tó bá já sí kótó lọ́rọ̀ sùn àbótó kan sàn kọjá ń bẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ ọdún kan ló lómìnirin ìrúbọ ìrìn wọn àfẹ ìyẹn ni pé ẹ kíní múdù tá a pè ní one thousand two hundred bíi ìdá kan ìdá mẹ́wàá rẹ̀ òun láyọ̀ ní zaka ẹ̀yin náà wọ́n ti kéré tó àti lọ́wọ́ jẹ́ dákàndá mẹ́wàá yẹn òfin yìí pé báwo lè ju one hundred and twenty mo jù lọ peter bá pín one thousand sọ́nà mẹ́wàá àmọ́ twenty bẹ́ẹ̀ two hundred náà bá pín sí mẹ́wàá náà tí wọ́n náà lè ju ó lè ju twenty lọ òfin yìí pé bí one hundred and twenty náà ni ojú téèyàn fi yọ ìtọ́ ọlọ́run. tó bá di pé oko yẹn wá gbẹ́rẹ́gẹ́ jígẹ̀ tọ́pọ̀ ìsọ́kẹ̀ gbogbo ẹ̀ sùn látẹ̀rẹ̀ nísìn ẹni tó lọ́wọ́ fẹ́ sí báàgì àgbàdo mẹ́wàá ẹni ènìyàn gbọ́dọ̀ ẹ darẹ̀ láàmú pé ẹ ń gbọ́ gbèdéke ọgbọ́dọ̀ wọ̀ ni ìmílẹ̀ sádà fọyàn orí lẹ́ẹ̀mejì ọgbọ́dọ̀ wọ̀ dáadáa irú ilé fi ṣe ẹ̀tọ́ nígbà yẹn la máa yọ nínú ẹ̀ one over twenty á pín gbogbo èrè oko yẹn àdìsí ọlọ́run ní sọlẹ̀ ọ̀ṣẹ̀ á pín sí mẹ́wàá á wá mú dákan náà dá mẹ́wàá á tún á méjì irú èyí tá a pè ní eh, one hundred and twenty yẹn kò fi hàn pé sixty eh, kínní mo jù lásán ilé yẹn wọ̀n jáde nítorí pé a ṣe wàhálà dàpọ̀ yẹn ni bí ọ̀rọ̀ zaka kò ṣe rí ni àwọn abálòpọ̀ ẹgbẹ́ kan já máa yẹn àwọn tí wọ́n dán wò rí tí wọ́n bá yọ kékeré lọ́dún nìkan bá lọ́dún tí ń bọ̀ ìlọ́po méjì mẹ́ta rẹ̀ ni wọ́n máa ń yọ nítorí pé àdámọ̀ zaka ni pé wọ́n máa àfẹ́ ìtòmí zaka ọ̀rọ̀lá ìka ọmọlùmọ́tà àfọ́ọ̀d zaka tẹ́ ẹ bá mú wa ọlọ́run ní adìpẹ̀lẹ́ ẹ̀ ni adìpẹ̀lẹ́ ẹ̀ ni kódà aláwọn yẹn wá pé owó tí wọ́n fi bẹ̀rẹ̀ kojú kápẹ́tápẹ́ báyìí lọ mílíọ̀nù lẹ́lòmíyàn lọ́dún sìn ìṣesí ọba dẹ́dà ni pé ìbùkún máa wọ dúkìá yẹn àwọn tá a bá ní owó tá a ní oko tá a ní dúkìá má jà má pààrọ̀ tara ẹ jẹ pé o ní ṣọ́ọ̀pù tó tu ọjà bẹ́ẹ̀ wàá lọ sínú rẹ̀ tọ́ba ti gbé pé gbèǹdéke ọ̀rọ̀ fi à látọ̀dún tọ́lẹ̀ nìkan kan ò mú kankan bẹ́ẹ̀ kí ara kan wá pẹ̀lú lè mú àwọn ọba mú kankan bẹ́ẹ̀ àwọn ròdù tìjára ni ìbọn fẹ́ tà ní ọ̀sẹ̀ rí ta ni. nígbà nínú ìṣẹ̀rí dúkìá ó lè jẹ́ nǹkan títà àbí nǹkan èlò yẹn tó kúnnú mọ́ṣáláṣí ṣùgbọ́n ń lò ó fi ọ̀gá ká lórí ẹ̀ ṣùgbọ́n kọ́ má tó ibi tí nígbà wíwà yìí bó ṣe pé mílíọ̀nù ti gbé mílíọ̀nù kan lọ́jà àmì ṣùgbọ́n ń tà ní ọjà o ọ̀gá o yóò gbé ìṣòro lórí gbogbo ọjà yẹn ní ọdún yóò sì gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe bí ọ̀rọ̀ zaka ṣe nìyẹn ẹ̀dàkùn ẹ̀dà mójútó káwọn máa gbójì káfí ah, à ẹ̀fí wọ sàká ẹni tí ò sí wọnú wa ó kéré jọjọ gan nínú àwọn àtàwọn sòwò tí zàká góòlù ọba wọ ẹni owó wa yóò tó wọ zàká sílífà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك